Mami Eyomafa òun náà ni ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ lẹ́kì làwà ó ti yẹ yín gbogbo ẹ̀yin ti tèmi nílé lórí Orísun náà ti mọ̀ pé lórí Orísun a a máa ń diwá fún yín ni a kì í fún yín láàbọ̀ Àyìnkẹ́ Kújọ́yè dẹ̀ lórúkọ mi ọmọ bíbí inú Wonder Dayo Kújọ́yè gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín àmì ẹ̀yẹ Eyomafa òun ni ó ń ṣẹlẹ̀ nǹkan tẹ́mi wá nífẹ̀ẹ́ sí jùlọ nínú àmì ẹ̀yẹ yìí ni wípé ó kún fún àṣà àti ìṣe wa tẹ bá ráwọn èèyàn lọ́tún lọ́sì lọ́kùnrin lóbìnrin àwọn tó wé gèlè àwọn tó dé fìlà àwọn tó laṣọ òfì àwọn tó laṣọ òkè tẹ́ bá tún gbọ́ àwọn tó tún sọ̀rọ̀ lẹ́yìn mi lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn MC event ah, ah, Yorùbá tó já gere òun náà ni wọ́n fi ń sọ̀rọ̀ inú wa dùn ayọ̀ wa kò ẹ̀dẹ̀ tí mo pẹ́ lórí Orísun ah, àwa gan nǹkan tó máa ń gbé àṣà àti ṣe wa lárugẹ òun la máa mú wa fún yín ẹ jẹ́ ká rin kàtọ́ ká wo gbogbo àwọn tí wọ́n fẹ́ gba àmì ẹ̀yẹ lẹ́nu ká wò ká rìn ká wo ìdí tí wọ́n ṣe fún wọn ní àmì ẹ̀yẹ àmì ẹ̀yẹ Yorùbá fà òun náà náà ni Àyìnkẹ́ Daòkújẹ́ lórúkọ mi ẹ má yí kúrò lórí Orísun. so Vanessa mo mọ̀ wípé ẹ̀yin náà wà kọrin bíbá ilé ni kí ni kọ́ máa retí látọwọ́ Vanessa bíbá ilé ni. mo máa jó akọrin mẹtẹnẹrẹ wọ mo fẹ́ good response láti ọ̀dọ̀. so ṣé dáàdi náà lọ wé gèlè yìí. no ta ló wé. me. no ah uh, are you serious. yes. Okay ta ló kọ́ yín bá ṣe ń wé gèlè. mo máa ń lọ sí àwọn makeup shop so nǹkan lẹ́ni. ok so ẹ wọ gèlè ẹ wọ pèlé ẹ wọ ọ̀rọ̀ àti bùbá ṣé ẹ nífẹ̀ẹ́ aṣọ àṣà àti ṣé wa aṣọ lẹ́wà tẹ wọ̀. mo nífẹ̀ẹ́ gan-an ni. kí ló wá fi dá yàtọ̀ nu gbogbo aṣọ tẹ ti máa wọ̀ pé òkè Vanessa ó máa wọ ṣòkòtò á wọ sneakers kí la aṣọ ìró àti bùbá ìfi dá yàtọ̀ nu gbogbo àwọn aṣọ tẹ máa wọ̀ láti àtẹ̀yìnwá. Um, ó represent ìlú tí mo ti wá. Okay gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọ Ìjẹ̀bú oh, gangan so nǹkan tí mo ṣe and um, fíru event by tí mo ṣe wà bóyá. mo kí ẹ̀yin ará alẹ́ tẹ̀ ń wò wá ẹ ṣe adúpẹ́ kẹ̀dẹ̀ máa wo Orísun TV Ire the stage David lórúkọ tèmi. àkọ́kọ́ náà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti aṣọ tẹ̀ kí lẹ wọ̀ ẹ ẹ ẹ ṣàpèjúwe nǹkan tẹ láti orí yín lọ́rùn dé ìsàlẹ̀. ok ankara ni wọ́n fi ṣe aṣọ tí mo wọ̀ orúkọ ẹni tó rán ni Mary Gold Stitches. ẹ má polówó ẹni tó rán ẹ kọ ẹ kọ describe aṣọ tẹ wọ̀ fún mi ni ẹ má ṣe polówó ọ̀fẹ́. a a try láti lo owó ẹ̀yọ́ bí lè kó jẹ́ Yorùbá and performance mi lálẹ́ yìí oríkì pọ̀ nínú nǹkan tí mo fẹ́ ṣe so àdìsá láti owó ẹyọ àti nǹkan tó máa tanná lórí stage àti gèlè. Yorùbá yẹn gbéra nílẹ̀ kẹjẹ́ àpàṣà pàrùkẹ́ ṣe bẹ́ẹ̀ ni ọmọ ẹni rẹ̀ ọmọ ẹni rẹ̀ ọmọ ẹnìkan ṣàgàdé àpá ewì ilé àdó osa mẹ́ta èmi ló jọ̀wọ́ èmi ló jọ̀wọ́ èmi ló jọ̀wọ́ èmi ló jọ̀wọ́ èmi ló jọ̀wọ́ èmi ọmọ ìkìkì tí mẹ́rin fọ́n. gàdá àwọ̀dù ọmọ náà jókòó má tẹ̀hún ọmọ náà jókòó má tẹ̀lùjú ọmọ òdù kárẹ̀lẹ̀ yóò. bàbá sí orínú mi lágbára. yomafa awards ni ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí lẹ rí sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bíbá ilé ni àti wípé èdè wa ni wọ́n ń sọ kí lẹ rí sí kí lẹ fẹ́ sọ fún gbogbo wa fún àwọn tó tẹ̀ gbàgbé àṣà àti ṣe wa èdè wa là ń gbọ́ lórí wọn wí kí lẹ fẹ́ sọ fún gbogbo wọn sà. Eh, in fact eh, ẹni ẹni tí ò débi ló miss nígbà tí mo débi mo rí pé ah, ah, a máa gbàṣà wa lárúkẹ́kẹ́ wọ́n gbé ìṣe àtàṣà wa lárugẹ ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú and eh, mo rílì kí Ọ̀túnba Gbénga fún dìwé tó ṣe organize Lomafa eh, award in fact mo rílì mo rílì kí because ẹ̀ náà bá wo gbogbo bíi ẹ̀ rí pé àwọn èèyàn jàǹkànjàǹkàn ló wà ń bí àìmọye artist wa top top artist tó wà ń bí so ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú yé pé èmi náà jẹ́ kan náà wọn tó wá tó wá síbi ayẹyẹ yìí. àmì ẹ̀yẹ àpọ́nlé tó lọ́lá òun ni wọ́n fún wọn lẹ́nìí eléyìí ò sì ní jẹ́ àṣemọ láṣẹ Elédùmarè. On behalf of Yomafa Global, I present Mr. Ibrahim Oulabi Olasokomi, world most respected iconic actor. 2022. Congratulations. Fi You yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo organization of this um, um, event. pé ẹ ṣe gan o. first náà àkọ́kọ́ ti tèmi níléyìí ní yomafa but a ti gba àwọn àmì ẹ̀yẹ dáadáa but ti yomafa àkọ́kọ́ tí èmi máa wá ní in fact ìgbà tó máa send message sí mi pé wọ́n nominate mi o pé àmú o pé ẹ ṣé yomafa tẹ ìmọ̀ mi àdúpẹ́ àdúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ ṣé mo pé èèyàn kì í mọ ìyá rẹ̀ ọlọ́run dẹ̀ ń jẹ́ ká mọ iye ara wa but for this i am very very grateful inú mi dùn mi mọ bí ṣe lè bí ṣe lè express gratitude mi wọ́n sọ pé tí wọ́n bá ń gun ẹṣin nínú mi kò ní kọsẹ̀ and that's the truth gbàdúpẹ́ lọ́dọ̀ lọ́hùn. ẹ̀mí yìí tó gbélé àtúgbà yìí tó tún jù báyìí lọ lágbára. àmín wọ́n ní pé ká wọ àṣà ilé wa so búbù yìí dẹ̀ jẹ́ àwọn aṣọ tí a máa ń wọ̀ nígbà yẹn tí ọ̀pọ̀ máa ń ràn mí ní Kampala a dẹ̀ máa ń fi àǹkárá ọ̀run tó máa tún kóṣẹ́ sí so àníkà wá ní àṣà ilẹ̀ wa. Mm-hmm. kí ló wá gbé yín gangan jáde níbi lẹ́nu torí nǹkan wo lẹ ṣe jáde níbi báyìí lẹ́nu. ẹ torí award àwa yẹ wọn sí níbí báyìí bákan náà a tún fẹ́ gba award. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ẹni tí ò bá ti gba àmì ẹ̀yẹ ní iléeṣẹ́ yomafa global award kò tí ì gba àmì ẹ̀yẹ lọ́jọ́ tòní a máa fún wọn ní àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí èèyàn tó ṣe dáadáa jù ènìyàn tó jẹ́ kó ṣe fi yangàn ní àwùjọ nígbà tí màá gbé ẹ̀rọ gbohùngbohùn náà lé màmá wa lọ́wọ́ láti pẹni tí wọ́n fẹ́ tó fẹ́ gbà. dáàdi wa ló aṣojú wọn ló wà wí. On behalf of Yorubafa Global Award, I present the king Dr. Akiwale Isola Afolabi the excellent award congratulations. àtẹwọ́ tó rí ilẹ̀ torí ọlọ́run. ló bá láwọ̀ dùn ló má kàlẹ́ ló bá láwọ̀ dùn. ẹ bá mi fún wọn ní microphone ẹ gbà oyè ó ní kọ̀ọ̀kan fẹ́. ló má kàlẹ́ ló bá láwọ̀ dùn. ní orúkọ Dr. Dakoni Ìṣọ̀lá Akínwálé àmọdúpẹ́ lọ́wọ́ dédé àwọn ẹgbẹ́ olùdásílẹ̀ àti alákòóso iléeṣẹ́ yomofa global award ṣé mo gbà ẹ gbà congratulations ṣé mo kọ́ máa correct àwọn ọ̀rànkọ̀rún ẹ níka mi sọ̀rọ̀ lórí fóònù ṣé ń sọ mi sọ fọ́ pure traditional materials àṣà aṣọ ìbílẹ̀ ra máa wọ̀ wá kí n bá débẹ̀ kí n bá lọ dàbí àjòjì á dùn mí o tí mo dàbí àjòjì níbí mo rí pé tí mo mú expect ọkọ ká kóra aṣọ òfì sanyan níbẹ̀ alárì níbẹ̀ wàkà níbẹ̀ nírọ̀ ní èèwọ̀ níbẹ̀ àfàwọn obìnrin ẹ̀kọ́ tí wọ́n fẹ́ láì ní mọ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́run gbàdúrà ẹ̀ thank you very much. ẹ bá mi fún wọn látẹ̀wọ́ tó rinlẹ̀. mo wà pẹ̀lú ọlọ́wọ́ Vijora àti Ìgànmú Kingdom mo kí yín dáàdi ṣàlàfẹ́ alẹ́ wa. adúpẹ́ fọlọ́run. ẹ bá mi kí gbogbo àwọn tó ń wà ń lé sà. mo kí gbogbo àwọn tó ń wò wá ń lé o a kú ọdún náà ọdún gbogbo wa ṣàlàfíà ní gbogbo ilé wa adúpẹ́ fọlọ́run. sà àmì ẹ̀yẹ yomafa ni ó ń lọ lọ́wọ́lọ́wọ́ mo dẹ̀ rí mo wọlé dé ni so bẹ́ẹ̀ ṣe jókòó yìí kí lẹ ti rọra observe kí lẹ ti notice ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bíbá ilé ni sà. ká fi ọpẹ́ fún àwọn tí wọ́n ṣe iṣẹ́ yìí torí àṣà wa nílẹ̀ Yorùbá ó ti ń parun Ọlọ́run Elédùmarè kó dẹ̀ máa túbọ̀ kún wọn lọ́wọ́ kán lè máa bá wa gbé àṣà náà ga kán máa gbé lárugẹ káṣà náà kó máa parun Ọlọ́run Elédùmarè kó kún wọn lọ́wọ́ kó dẹ̀ fún wọn lọ́gbọ́n àtòyé kán tó máa fìdí máa ṣe kó máa ga jù báyìí lọ káṣà náà máa parun. Chairman Managing Director Mohaldeen Nigeria Limited àwọn ni wọ́n fẹ́ gba àwọ́dù baálé ilé tó capable tí wọ́n ń ṣojúṣe wọn nínú ilé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe fún àwọn èèyàn tí Ọlọ́run rán sí ọ̀dọ̀ wọn níta gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n bá wọn ṣiṣẹ́ pọ̀ ni wọ́n pè wọ́n ní ọ̀gá alálùbáríkà iléeṣẹ́ yomofa global award àwa náà wá sọ wípé láàrin àwọn èèyàn torí láàrin tá a bá ṣa òkúta òkúta òkúta tá a bá débi kan ohun ìyàtọ̀ wà ńbẹ̀ wọ́n ní àmì ẹ̀yẹ yẹ wọ́n lé ní Dr. Mrs. Jaiye Kuti Yèyé Àbíyè of Yomafa lẹ́nu yìí náà ló ṣẹlẹ̀ àwọn ni wọ́n máa present ẹ̀ fún wọn. We present this uh, award, Most Exuberant Reliable Man 2022, Ààrẹ Owólabí Bíbí Ire won. Ẹ ṣé gan ni a dúpẹ́ sà, a máa rí yín bá a máa júṣe o ní gbogbo ìgbà. Thank you. A dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àtolùdarí Yorùbá Fan Global Award. Iléeṣẹ́ yìí máa máa tẹ̀síwájú o. On behalf of me and my family and a group of management of Muhadi International. We say thank you. God bless you. rí ṣé bó Basaki ọba ojoojúmọ́ lóore rẹ̀ sí wa Basaki ọba. Abeokuta of Africa ni mo wà pẹ̀lú lọ́wọ́lọ́wọ́ lọ ẹ̀ àwọn náà ṣe kọrin tán ẹ ṣe perform tán ni mo dẹ̀ rí gbogbo àwọn ohun gbogbo ojó tẹ́ ẹ ṣe ń bẹ̀ yẹn ẹ bá mi kí gbogbo àwọn tó ń wo olólùfẹ́ Abeokuta of Africa. ẹ kúrọ̀lẹ́ o ẹ káàsán ẹ káàárọ̀ ńlẹ̀ káàárọ̀ òjíire orúkọ mi ni Abeokuta of Africa mo máa ń propagate African culture through traditional dance mo máa ń jó mo máa ń pẹ̀sà tí àwọn ọmọ Yorùbá máa ń pè ní ewì mo dẹ̀ tún máa ń lu bàtà mo dẹ̀ tún máa ń ṣe eré orí náà tó máa ń pè ní stage name so I do total theatre. ẹ̀bùn pọ̀ kí ló ṣẹlẹ̀ ṣé ká máa sá lọ. àwa náà kọ Elédùmarè ọba ni mà. ẹ má ẹ má ẹ má fi gbéraga sí yẹn ni mi nífẹ̀ o yẹn ni mo nífẹ̀ ok kí wàá ni mo fẹ́ kẹ́ ṣe fún mi kí lẹ́ lè ṣe fún mi ní gbogbo àwọn ẹ̀bùn tẹ kà sílẹ̀ mi báyìí sí sísìn ayẹ́rẹ́ ni mi ọmọ ìyẹ́kó ìyẹ́kó ìyẹ́kó ìyẹ́kó ìyẹ́kó ìyẹ́kó ọ̀gẹ̀dẹ̀ ni mi ọmọ yẹ́dó yẹ́dó àríkẹ́ ẹ̀sọ́ tí ń forin dára káàkiri gbogbo àgbálá iye dókítà ó ti fẹsẹ̀ ńlá ní ìlú àyàn èmi la jẹ́ bàtà of Africa ẹ̀sọ́ ògùn ní mi ará òde ògbólúkẹ́ ilé àwọn yẹyẹ mi ni ìkórè ẹ̀sọ́ ni mí yọmídọ́lù ni mí ọmọ olórí ológun ẹ̀sọ́ ọkùnrin ni mí ọmọ arógun dádé o ọmọ kútakúta ọ̀run làlá ẹ̀sọ́ wọ́n sì wọ́n sì wọ́n sì mọ kíra àbí ká mọ̀rọ̀ lẹ́jọ́ mọ́. ẹ máa farabalẹ̀ ẹ máa calm down. àwọn ọmọ tí a finú bí àti àwọn tí a gbà tọ́ ẹ wọ́n wọ́n tún wá ní àwọn yẹn wọ́n pọ̀ bíi rẹ́rẹ́ ọlọ́run sì ń fún wọn ṣe wọ́n ń ṣèrànlọ́wọ́ fáwọn opó wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn ọmọ aláìlóbìí àtàwọn tí wọ́n lóbìí tí wọ́n mọ̀ nípa ètò ẹ̀kọ́ ṣùgbọ́n tí ọlọ́run dá àwọn òbí wọn dúró sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ń gbìyànjú láti máa ṣe ìtẹ̀síwájú káwọn ọmọ tí wọn ò tọ́ má bàa da àwọn ọmọ tí wọn tí wọ́n bá tọ́ láàmú lọ́jọ́ ọ̀la. ẹ bá mi fún ẹ́ńjìnìà Dr. Ambassador Mary Àyìnkẹ́ Fúnmiláyọ̀ Wahid. Adékòjọ ní àtẹ́wọ́ bí wọ́n ti wá ní ẹ̀yẹ. Àtẹ́wọ́ tó rinlẹ̀ torí Ọlọ́run. Lọ́dọ̀ Yomafa Global yes. Award. A delectable personality. Láti ilé-iṣẹ́ Yomafa Global Award, a fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo nǹkan biribiri èyí tẹ́ ẹ ti ṣe tá a lè fẹnu kà tán ẹ àwa fẹ́ kẹ́ dúró a fẹ́ kẹ́ máa ṣe lọ ẹ tódà tó bá di lọ́dọọdún à lè máa fún yín ní àmì ẹ̀yẹ yìí ní gbogbo ìgbà Olúwa máa fún yín ṣe o ẹ ṣeun àdúpẹ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ẹ máa fi ya picture mọ́. ẹ kọjú síwájú ẹ jọ̀ọ́ kí lẹ ní láti sọ. Okay. I just want to appreciate okay mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ah, ó jẹ́ kí ọjọ́ ìní kó wáyé and then. I took my flight to be here myself from Abuja and Mr. sọ fúnra wá identify pẹ̀lú àwọn yóò máa fà and I want to say thank you so much to my pastor pé jẹ́ kí ẹ jẹ́ kí a wà nínú àwọn tí ẹ fún ní lé we are so grateful and all special family from the Ike Foundation to all the widows all the less privileged I say this is for us. We made it. Thank you. Congratulations. Ẹlẹ́ẹ̀kejì mà. Kí lẹ rí sàmì ẹ̀yẹ Yomafa? Pàápàá jùlọ lórí àṣà àti ìṣe wa tí wọ́n ń gbé lárugẹ. Yomafa àmì ẹ̀yẹ Yomafa ìkan nínú àwọn àmì ẹ̀yẹ ni tí ó ń jẹ́ kí àwọn orí àwa báyìí máa wú láti ṣe dáadáa fún society and you know ẹ lè máa ṣe nǹkan káwọn èèyàn máa rí yàn ọkọ rí kọ́ sí káwọn ò rí àwọn eléyìí wọ́n á lọ wádìí yẹn wọ́n á lọ mú gbọ̀ngàn ní kókókókó and you can see today that everybody tó fún àwọn lady ló actually dey serve their word and i will just say come kókó múra sí kókó túbọ̀ máa ṣe dáadáa sí. omidan yomafa àwọn ni wọ́n pè miss yomafa fúnlẹ̀ ní ọ̀gá arẹwà yomafa lèmi máa pè yín ṣàlàfíà la báyìí. bẹ́ẹ̀ ni mo wà ókè ma. ó ga oyè tó gbé fún yìí báwo ló ṣe rí lára yín. ó dùn mọ́ mi gidi gan-an ni. ó dùn mọ́ inú ṣẹ́kọ̀tẹ́kọ̀ fẹ́ sọ fún wa nìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà mí lẹ́ni tí wọ́n gbé fún náà. ayọ̀ mi kú inú mi dẹ́ dùn pé wọ́n gbé iṣu máa fà yìí fún mi. kí lẹ wá rò pé wọ́n rí lára yín tó fi gbé fún yín. àwọn rí mo dángájíá mo rẹwà mo ní mo ní strength àti courage láti gbé awọ́ọ̀dù lọ fún mi láti ṣe ojúṣe mi lórí awọ́ọ̀dù yìí lórí ẹ̀ lọ́ ṣe gbé fún mi. I wanna tell you a story o oh. wey happen for my village long time ago. Ṣé àṣà ló gbalẹ̀ o ṣe? mi dórí òdòrí òdòrí ọba aláyé ọba tó dá dé owó ètùtù ẹ̀yà bìyẹ e. ọba bìyẹ arẹwà mẹ́ta tẹ́lẹ̀ òtẹ́lẹ̀ arẹwà mẹ́ta orúkọ ọba mi ló sọ̀wọ́ ó bá ránṣẹ́ tèmi ọlọ́run mi wọ́n lọ́kọ̀ọ́. ìjàmbá ọlọ́pọ̀ ẹ̀fẹ́ ọgọ́ yan níbo ó rí kẹ̀kẹ́ mẹ́ta ó tún rẹ́ kò sábà ṣẹlẹ̀ so pé yorùbá ní títí wọn yẹn ó jẹ́ nǹkan dùnú fèmí kan fún ara mi so mi ò lè ṣaláì má tiẹ̀ wá. kí lẹ rí sí yóò máa fà kí lẹ rí sí yóò máa fà. a ah, yóò máa fà káre ó ṣe gan-an kò tó ń tẹ̀síwájú gbogbo àṣà ìbílẹ̀ ọlọ́run á túbọ̀ máa rọ̀ ẹ́ lọ́wọ́ sí jù báyìí lọ ní ti àmì ẹ̀yẹ Yomafa fún tọdún yìí ẹ̀yin náà ti rí bó ṣe lọ ìwọ tó bá ṣiṣẹ́ déédéé tó ṣọ̀lẹ tó tẹpá mọ́ṣẹ́ wo àwọn èèyàn kan ń wẹ̀ o má tiẹ̀ lọ ṣe kí ni má lọ sùn rárá torí pé àwọn tó ń wọ yẹn náà tó bá pẹ́ bóyá wọ́n máa pè é pé ó ga ọ àyìnkẹ́ ò ń ṣiṣẹ́ takuntakun ó yá wá gba àmì ẹ̀yẹ ẹ̀yin náà ti gbọ́pọ̀ nǹkan táwọn èèyàn sọ nípa àmì ẹ̀yẹ Yomafa nǹkan tó tún wá jẹ́ ìwúrí fún wa ni wípé èdè Yorùbá wa ni wọ́n ń sọ ṣé èdè Yorùbá wa ò máa dùn mọ́ yín pé ó máa ń dùn mẹ́mi ní gbogbo ìgbà mo wá fi àǹfààní kí gbogbo ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ gbà mẹ́yẹn náà wípé ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú oríire ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ gbà náà ìyẹn ò já sí wípé ẹ ṣoríire fún pé wọ́n tiẹ̀ dárúkọ yín wọ́n mọ̀ yín wọ́n recognize wípé ah ah ó yẹ kí lágbájá náà wá gba kìíní tẹ́ẹ̀dẹ̀ rí gbà ẹ̀yin náà iṣẹ́ takuntakun lẹ ṣe ẹ túbọ̀ máa tẹ pamọ́ṣẹ́ yín Àyìnkẹ́ Kújẹ́rẹ́ lórúkọ tèmi ọmọ bíbí ni wọ́n ń dà Kújẹ́rẹ́ lórí Orísun náà ni ẹ̀yin náà ti mọ̀ pé lórí Orísun àásùn náà la ṣe ń sún ẹ lè like fan page mi lórí facebook àyìnkẹ́ dá òkújọ́rẹ̀ ẹ tẹ̀lé mi lórí ig at àyìnkẹ́ dá ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.